ṣe àwọn táwọn àlọ́wọ́ báyìí ìbáàdà tara ni àmọ́ àwọn àbáàdà kan wà kò ní í ṣe pẹ̀lú ara lóòótọ́ ara láti ṣiṣẹ́ àmọ́ ìta ní ṣe ta fẹ́ lò bẹ́ẹ̀ kò lówó ìgbẹ̀lá ni wọ́n ti yọ ìdájọ́ zakato fàrí náà ká yọ zaka ìtọrẹ àánú tó jọ̀ràn ẹ̀yìn lé wa lórí bó ti ẹ̀jẹ̀ tó pín sí méjì a máa pèké ní zakat olùfaríyìnà a máa pèké ní zakat olùfitiri zakat olùfaríyìnà òun ni ìtọrẹ àánú tá a máa yọ ìpín kan tá a máa yọ ní owó wa nígbà tí dúkìá wa bá ti kádùn eléyìí ẹ̀ka lọ́dún là máa yọ náà bó ti ẹ̀jẹ̀ pé ẹ̀ka lọ́dún là náà àmọ́ nígbà bá gbá àwẹ̀ tán bá a fẹ́ parí àwẹ̀ wa òun là máa yọ èyí tá a fẹ́ mẹ́nu bà lásìkò díẹ̀ ká tó lọ ní ẹ̀ka òun náà ní zakati fàlẹ́ lọ ẹ̀yẹ ń sìn ọlọ́ tábà lọ wọ Allah subhanahu wa ta'ala ó máa ma clarify rẹ̀ nínú al-Qur'an ìyẹn ní Qur'an náà Suratu Tawbah Allah subhanahu wa Muhammad dé khuzmi amwalihim sadaqa tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum kúndìmínà àmúwálì sọ fún wa ọ kí wọ́n mú nínú dúkìá wọn kí wọ́n fi ṣe sàkà ìyẹn ni kí wọ́n fi ṣètọ́rẹ àánú fáwọn aláìní torí bẹ́ẹ̀ ìgbà tọ́rọ̀ zàkó ṣẹlẹ̀ àwọn olùmọ̀fẹ́rẹ́ lẹ̀ fún wa wípé ọ̀rọ̀ zakatul fitiri madina tọ́lọ́ba àlẹ́kára ti ṣe lófin nígbà táwọn sọ̀hábà tí wọ́n ti wà ní mẹ́kà ni ọba adẹ́ta ti fi ìpínlẹ̀ zaka yíyọ ló ti fi kalẹ̀ àmọ́ kò kẹfọ́ dín wọn rẹ̀ kalẹ̀ ìyẹn ni pé làwọn ti ń ṣètọ́rẹ̀ àmọ́ nípa dé Mẹdínà ìgbà yẹn ni wọ́n sọ òdi wọn wo nínú àwọn àwọn láti yọ zaka àsìkò wọn láti yọ ní Mẹdínà ni wọ́n ti ṣe yẹn àmọ́ àwọn èèyàn ti gbìyànjú wọ́n ti ṣe lọ́rẹ̀ àánú bẹ́sì ṣe ti wà láti Mẹ́kà torí eléyìí àárín ẹ̀rí eléyìí nígbà tá Ànábì sallallahu alaihi wasallam tó rán mọ́ àwọn ọmọ ẹja bá ilẹ̀ Yaman ó nà lọ sí Yaman ó ní tó bá dé Yaman awwal àwọn ará Yaman sí tọ́ba òun anabiwa Muhammad ẹrú sí Ọlọ́run ní sòdì sẹrẹ sí sí gbogbo wa tábà gbalẹ yìí tó sọ fún wa Ọlọ́run sí lọ́nà yẹn fún wa wọn máa kírun wákàtí máa bá àrùn lóòjọ́ àti lálẹ́ tábà ti lè ṣe yẹn ntọ́ wa sọ fún wa ni pé tún kàlù mí àdìrẹ́ yìí ẹ máa mú nínú dúkìá wọn wọ́tò rọ́dù ìlà fòkọ̀rọ̀ yìí ẹ máa dá padà fáwọn aláìní tó túmọ̀ sí pé láti ìpìlẹ̀ bàbá tánẹ́ẹ̀mì Islam tó rẹ lọ sí yamani ọ̀rọ̀ zaka ó wà tó sọ fún islam ọmọ ènìyàn lè tí pé ọtí tí ó fi ní gbàgbọ́ sí zaka irú gbàgbọ́ tó ní sírun yóò fi ní gbàgbọ́ sí zaka irú gbàgbọ́ tó ní sírun torí pé ọba Allah subhanahu wa ta'ala nínú àdéhùn nàbẹ̀wá Muhammad ìdí àtọ̀wọ́ náà tó ṣe tó sọ tí a fọ àwọn Abdullahi ọmọ Umar radiyallahu anhu òun ló gbà wá ó ní kúlíyà islam aláhàrísì Allah subhanahu wa ta'ala ó ma islam wa yìí ó ma lórí òpó márùn alákọ̀ọ́kọ́ ni shahadati an la ilaha illallah ìjẹ́ni pé kò sẹ́ni títà sọ́sọ́ lọ́dọ̀ àfi Allah wa anna muhammadan rasulullah a sì gbọ́dọ̀ jẹ́ nígbà mẹ́wàá muhammad ẹ̀rú sí ọlọ́run ṣe ìrìṣẹ́ rẹ̀ sí ni ẹlẹ́ẹ̀kejì ni kíni wà ìkọ́ mẹ́sọ̀lá àmàlónúdúró wà ìta ìsàkà a sì mọ̀ báwọn yẹn ní wa táwa lọ wo ọ̀pọ̀lọpọ̀ ayé àdúrà kọ̀ọ̀án eléyìí tí o fẹ́ ló ń kà ọba adára gbogbo bí ó bá ti dákọ̀ zaka tó bá ti dákọ̀ irun yóò dákọ̀ kiri yóò dákọ̀ zaka pẹ̀lú ẹ̀ yóò ní wàyí ọ̀rẹ́ sọ̀lá wàyí tá a zaka ní Suratul Bayyina tó jẹ́ sura Makkiyya Allah subhanahu wa ta'ala sọ pé wà á máa ń mú illa liya'budu Allah mukhlisina lahud-din hunafa'a wa yuqimu as-salata wa yu'tu az-zakata kí ló wí wà láàrin kàdí ìlú ọ̀gbìn náà ọlọ́ pàwọn lásẹ̀ kan ọjà nílé kẹsà pọ̀ mẹ́sìn wọn fọba tó dá wa tọ́ba ṣe léyìn tán ọ̀rẹ́ kí n sọ̀lá wọ́n máa gbẹ́ wọn dúró wà yóò tún zaka bẹ́ẹ̀ ni wọ́n máa yọ zaka bí a máa sọ̀rọ̀ hàn wá tààlà gbọ́sẹ̀ mi kó papọ̀ ní látara wípé zaka yìí ọ̀ràn yẹn ni fún wa káyọ̀ lakọ̀dà àjùmọ̀ àlẹ́ wọ́n lọ́mọ àhàdì ọ̀mà gbogbo àfẹ́sì pátápátá láyé ṣẹ́ńkọ́nù àgàrùbà ní ibùyọ̀ òun àti ibùwọ̀ rẹ̀ wọ́n gbà wípé gbogbo ẹ̀mọ ankara fàrí ìbọ̀tàn àwòrán kìnìún àrùkárì sọ́lá àtàkọ̀dì káfàrà gbogbo ẹni bá sọ pé òun yìí lọ zàká nínú owó òun àwọn olùmọ́ni kódà tí máa ń ṣe àwọn òpó míì tó kù nínú rẹ̀ ó lọ hajj àbókéwu tó sì ní kápá tó wọ rẹ́wọ́ àti kó lọ zàká nínú ẹ̀fà pọ́lì kàfàrà ìwé ẹgbẹ́ ti kìfì lidhalika tàbá wò dáadáa abubakar siddiq radiyallahu anhu nígbà tá nàbí wa muhammed kí àtọ̀lọ́ ọlọ́kọ̀ máa bá tá nàbí sí wọ́sẹ̀ tán ọ̀pọ̀ nínú wàhálà tó ṣẹlẹ̀ gbàrà tá nàbí sí wọ́sẹ̀ tán ó ní pé àwọn àkàwọ̀ pé ànábì táwọn tẹ̀lé ní ìsúná yìí ìtàkàkẹ́ fírúnmìnà àrọ̀ ọ̀pọ̀ náà alágbáwá wọ́n jáde kónú islam ọ̀pọ̀ nu wọn apákan sọ pé àwọn òbí ọ̀sán kama wọ́n ti aya koran gbọ́yé kíláyà tó sì gbọ́yé wọ́n ní tọ́ba adẹ́nà sọ níbi kúndínlẹ́ ní àmúhárì ìrì ànábì mú nínú owó wọn ìgbà ànábì làwọn yọ sàká fún àwọn òbí ọ̀fọ̀ bùbákẹ́rì abakiri ni ní ẹ lọ mọ dájúdájú ṣèyàtọ̀ láàrin irun ó ṣèyàtọ̀ láàrin zaka wàláyé ó bàjẹ́ lórí ẹ̀ kódà wàláwó mẹ́nà rúnì ìnáàkàn wàfíìrì wáyàtì wàláwó mẹ́nà rúnì ẹ̀kọ́lá àgbáyé kódà okùn tá máa so sọ́run ràkúnmí tá máa fi fa ràkúnmí zaka wa tí wọn bá fokùn sí lọ́rùn lọ́kọ́ tìlẹ̀ náà rẹ̀ yìí bàbá wọn gà lórí ẹ tó túmọ̀ sí pé kọ́ńtà alifatu alwula lè rasulullah alimami òsàkà àlefa alakọkọ abakosidi ó bá àwọn èèyàn ìjà tó ní pé wọ́n ṣe kí wọ́n lọ sàkà eléyìí tó lágbára jù tọ́wọ́ bá àyàjà lórí ẹ̀ láyé ìbádà kò dàbí tó bá ní ojú àlẹ kìyàmà gbogbo ẹni tó ní kápá tó wò rẹ wọ́ tirẹ̀ ó ní dúkìá tó ní ọ̀dàká lórí ẹ̀ tí ò bá yọ tó bá ní ojú àlẹ kìyàmà jáàbí àmúwa àwọn dúkìá yóò wà wọn ni wọn wà gẹ́gẹ́ bí ejò tí ó ní ọ̀gàn tí ó wà máa sá ló wà máa ní anakẹ́nzuka anamẹ́lúkà èmi ni dúkìá rẹ láyé tó yọ èmi ni owó rẹ láyé tó yọ ìyẹn ò lágbára níjọ́ tó dẹ́ni pé láàrúndì ní náírà wà lágbára yìí níjọ́ tí ò ní sówó níjọ́ tí ò ní sí dínárì níjọ́ tí ò ní sí dínárà tọ́kẹ́ sọ̀fún náírà mo tó dàbí ni pé kí mùsùlùmí kó gbà wípé zakayi ọ̀ràn yẹn fún tẹ́yà máa yọ zaka yóò máa jẹ́ síríkù àlá ìmánìyí ó máa ń jẹ́ ọ̀ràn yẹn ó máa ń jẹ́ ntí ó máa jẹ́ ìfún àti lágbájá onígbàgbọ́sọ́lọ́ tẹ́bá sọ fáwọn èèyàn tó máa gbàwẹ̀ lọ ó rọ àwọn èèyàn lọ́rùn ẹgbẹ́ lónìí àwẹ̀ tẹ̀ ti mẹ́mi la torí pé àwẹ̀ bá àwẹ̀ lọ́dọ̀ tiẹ̀ tẹ̀mẹ́ ń káwọn èèyàn máa yan náfìlà lọ afẹ́yàn ọgọ́rùn náfìlà ó rọ àwọn èèyàn lọ́rùn torí pé gbàgbọ́ rẹ̀ ò tí ì wọ́ dáadáa ó yẹ kámà lè pé tí ń bẹ lọ́wọ́ wa dúkìá wa ẹ má lò pa wà láàánú ọba adàlà lónìí ó sì ló ṣe lọ́rọ̀ yẹn fún wa wọn ló ṣẹlọ̀ fún wa kí ni wọ́n bà wá lẹ́rù kí ni sàwọn yẹn lónìí táwọn yẹn pariwo kò sí ó sì bẹ lọ́wọ́ wọn. àwọn olùkọ́ sọ fún wa tí a bá lè lo ten percent nínú òfin ọba adàlà di lọ́dọ̀ ọ̀rọ̀ kò ní sí olùsí láwùjọ yẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́ mú òkú wọn ọ̀rọ̀ wọn ẹnu bí omi rárá sàrà lówó ní owó mu eléyìí tó bá yà lẹ́nu pé lọ́pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́ mú láṣìírí wọn ní zaka òwòwò àwọn ìwọ kọ́ lọ sọ pé zaka òwòwò rẹ ọlọ́ba àwọn olùmọ̀lọ́bìnrin ẹ̀dàkùn ni zaka dì èèlò ni góòlù dì lónìí èèlò lórí àwọn oníwọ̀n àsọ̀kọ̀ pé ó dá mo ti ní fifteen million lákàtì mi ó ti wá ká ọdún èlé kan tuntun wọ orí ẹ̀ tí mo fi ṣiṣẹ́ èlò ní ìyọnu ẹ̀ ìwọ kọ́nà tó fi sàkó owó rẹ̀ yóò bá ní ma ń sọ o wọ́n ní owó tá a yọ sàká rẹ̀ ìjọ tí sàká bá dé tí ó bá yọ rẹ̀ kò ní máa lẹ́nu wọn bá tó bẹ̀rẹ̀ tòótọ́ túmọ̀ sí pé ó dọwọ́ èmi àtẹ̀yìn láti gbìyànjú láti ṣe láti tẹ̀lófin ọba Allah subhanahu wa ta'ala lórí ọ̀rọ̀ sàká zaka náà àǹfààní kan eléyìí tó pọ̀ tó dá yí pé tá a bá bẹ̀rẹ̀ sí gbé kalẹ̀ afẹ́rò pé ha kí ni sẹ́yìn tí ò lè yọ zaka yìí nínú àwọn àǹfààní tí a yìí ra zaka yíyọ àmọ́ torí àsìkò ẹja sáré lọ àwọn àrùn wo làwọn ẹyọ zaka fún eléyìí tó máa ń ba nínú jẹ nílẹ̀ Yorùbá àwọn kan wà yọ five thousand báyìí àbí two two five ó wà fún ẹni yóò zaka mi ni tó tiẹ̀ ẹ dákun sẹ́gbẹ́sẹ́ ní ká yọ zaka nìyẹn fasalu aladikiri ní kutu làtàlà mú ẹjẹ àlọ bí àwọn olùmọ tẹyìn ọba mà ó bẹ nù àwọn olówó ńlá ńlẹ yóò báyìí mo ti wò ó jẹ wọn yọ sàkà àwọn àfa àtọjú sàkà ò ju yọ fún wa tẹ́yà bá yọ zaka bó ṣe yẹ kó yọ tó sì yọ fáwọn tó yẹ kó yọ fún wallahi ẹni tá a bá yọ zaka fún lọ́dún yìí tọ́lọ̀ ọba aláàbá fẹ́ lọ́dún tí kò wúlò lè yọ zaka amátọ́lé bá àwọn bó ṣe yẹ ká yọ wọn wá gbé five thousand lé yẹn lọ́wọ́ ẹsẹ̀ láti gba lọ́dún tí kò yẹ tuntun five thousand ọdún tí kò yẹ fún five thousand torí gbogbo tá a fún yẹn kò tó ra láìsí àtẹwà abọ́kan pé láìsí àtẹwà àtàbọ̀kan tí bá ń dáná òfin òróró nú ẹ̀ délébéré wà láńgáṣì kò síbẹ̀ ọ̀rọ̀ zaka Allah subhanahu wa ta'ala bó ṣe gbé ìrún fún wa bẹ́ẹ̀ ló bó ṣe pín ogún bẹ́ẹ̀ ló sọ àwọn àwọn oníwó gbàzàká tábà lọ sí ṣúwàtò tàǹbà ìyẹn kuranu orí kẹsàn-án ẹsẹ̀ sixty àyà àyà sixty àbábẹ̀ aláàbí nàbà sọ̀dà ọ̀t sọ̀dà pàtó wọn yà ní zakati fìtì zakati fàlẹ́yìn zaka ojúlówó ọ̀ràn yẹn ó ní nàbà sọ̀dà ọ̀t gbogbo ẹni bá fẹ́ yọ zaka o ìrìn yẹn mẹ́jọ la máa yọ zaka fún ìrìn yẹn mẹ́jọ la máa yọ zaka fún nígbà tó kàwé kalẹ̀ níjẹ́rìí àti tiẹ̀ dògbò Sakawa wọn àfáàkà rẹ̀ pé àwọn olóòwò yọ sàká fún a lè rí ọkọ tí olóòwò yọ sàká fún ìyàwó rẹ̀ só lọ a lè rí ọkọ tí olóòwò yọ sàká fún àmọ́ òun ó ní lọ́wọ́ yọ sàká fún àwọn fi sàká òun náà bàbá òun náà yìí ṣé bá mi ṣẹ̀dá ṣe sọ fún wa bẹ́ẹ̀ kọ́ ẹja gbóyèjì kárígbá gbàgbóyè ẹ̀sìn ọba dẹ́dà kó tó di pé a máa ṣe òun náà ní máa ṣe wá tá a máa kírun tá a nílé kọ́ máa ṣe kírun òun ló máa wá lórí pé a fẹ́ yọ sàká á lọ́ aláwa ṣe tẹnu ara ta nǹkan lọ ó ní ìnáwó sọ̀rọ̀ court ẹ̀dá ọmọlẹ̀ gbé zaka ojúlówó lílùfù kọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àwọn tá a fẹ́kẹ́ fún àwọn tálákùtà ẹlẹ́kejì wọ́n mẹsàkì àwọn adákẹ́jẹ́jẹ́ èmi á máa lágbọ́yé èmi nípa mẹsàkì èmi tó ti yé tí mo gbọ́yé wallahu a'lam al-ilmu inda Allah ìmọ̀ lọ́dọ̀ ọba dáadáa ló wà mo máa gbọ́ sí pé mẹsàkì ló pọ̀ Nàìjíríà torí pé ẹni tó ní tí ó jẹ láàárọ̀ yìí tí ó fi sínú àmọ́ sáàyè ló tí ì lè nígbà tí sínú bá dé yóò sọ̀rọ̀ pé kí la tún lè rò bá lè ṣe ó dà o ẹni tí wọ́n fún ní thirty thousand lówó oṣù ẹ sọ fún mi ṣé ó lọ sí ní àbí ẹ má jẹ tẹ ó téèyàn bá lọ́mọ méjì ní nàìjíríà táwọn yìí táwọn fún ní fifty thousand wọ́n ò fún lówó oṣù mo gbọ́ kẹ̀kẹ́ tó bá mi níjẹ́ tó tó ní ọlọ́kùn mẹ́sà làwọn àwọn iléèwé gíga wọ́n fún àwọn òṣìṣẹ́ kan ten thousand naira owó oṣù ten thousand naira tó owó rìn ní àbíkọ̀ kadà ẹsẹ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí ní ọmọ sọ́kò lọ níṣẹ́ kódà ló ti wá ten years tó ti ṣiṣẹ́ títí gba ten thousand naira nígbà tí wọ́n increase minimum wage wọ́n increase tiwọn ibẹ̀ kọ́ la fẹ́ lọ bẹ̀tẹ́lẹ̀ yìí tàbí nọ́mbẹ̀ pé a rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba lẹ́fù tẹ́ẹ̀ ni o lẹ́fù kìíní kan ni o ọ̀pọ̀lọpọ̀ wọn mẹ́kọ́nù ni torí pé gbèsè náà bá gbèsè nílẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa ní mẹ̀sàkì ẹlẹ́kẹ̀jì wà láàmìlì nàárẹ̀ ha àwọn oníwọ̀n pẹ̀lú àmìlì nàárẹ̀ ha àwọn olóògùn máa ń pè wọn ní sàkà kọ́lẹ́tọ̀ àwọn tá a máa kó zaka lọ́dọ̀ wọn àbáwọn tí wọ́n lọ máa gbà wá olùfà tó yẹ pé téèyàn bá wá mú zaka wá ẹ láǹfààní àti wọn yẹn sí pé wọn lá gba zaka yìí wá gẹ́gẹ́ bá àbẹ́bí ṣe máa ń rán àwọn sọ̀hábà láti lọ gba zaka wá ẹlẹ́kẹ̀rin wàlúwà aláfàtì olúwo àwọn wàlúwà aláfàtì olúwo òun làwọn tó yẹ pé wọ́n fẹ́ sẹ́sìn àìríjà ìrímu ni òjò dúró déédéé ó wá sọ yóò máa fẹsẹ̀ kan ìrìn lẹ́tì ó lẹ́ẹ̀bà mi tọ́tí ìwọ kìíní kan ó lẹ́ẹ̀bà mi ilé ìjọsìn kan bẹ́ẹ̀ tó bá di lónìí tí ó jẹ ẹsẹ̀ rẹ̀ ó ṣe kí yóò dúró àwọn akẹ́fẹ́ sẹ̀sì fún ọlọ́pàá àwọn òṣèṣin àmọ́ torí àjẹ́ àmú lóko wa wa wọ́n fẹ́ kírun lásìkò àjẹ́ àmú ìlólè ọ̀nà jẹ́ wa abẹ́ alábọ̀sẹ̀ wàlúùdárì ni nínú àwọn táyọ̀ sàkáfún ó làwọn tí gbèsè gbé àbáwọn tó jẹ́ kó wọ́n bẹ nígbèkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbèsè sẹ́sì lọ́rùn irú àwọn èèyàn ẹ̀wọ́ àwọn ẹ̀sẹ̀tù wọn tẹ́ ẹ bá sẹ́tù wọn pẹ̀lú zaka ẹja lọ mọ̀ dájúdájú kò ní o dán padà yọ zaka lọ́dún ní tí o bá tẹ̀lé eléyìí tó wá fẹ́ jù ní àwọn ẹ̀ka tákù wà nígbà kan oníkiri wà bí ìṣẹ̀bí àwọn wà fi ìṣẹ̀bí yìí la ní fi ìṣẹ̀bí la ó lá lè pín alẹ́ yọ zaka fún student, alẹ́ yọ zaka fún student, alẹ́ bí zaka kọ́ mọ́sálásí alẹ́ bí zaka kọ́ léèwé alẹ́bi saka kọ́ orphanage home kò sí epo rẹ̀ láti sí kíni fi sẹ̀ alẹ́bi saka fíjì alẹ́bi sẹ̀lẹ̀ yẹn la tọ́ba ní ìjagun ẹ̀sìn sẹ̀lẹ̀ lórí abẹ́ mọ́sá ràn wá lọ́wọ́ gbogbo bí tọ́ba adáda ti fòkú ta tókun ti ń ta mùsùlùmí mọ́sá ràn wá lọ́wọ́ lórí ẹ̀ fi sẹ̀bi lè la gbogbo tọ́ba ti jẹ́ kó ojú ọ̀nà tọ́ba adáda agbọ̀rọ̀ náà síbẹ̀ wábìlì sẹ̀mí àwọn onípẹ̀lú wábìlì sẹ̀mí ó ń la wọn arìnrìn àjò ọmọ orírin ó ń lọ lójú ọ̀nà ní dúkìá rẹ̀ kan àwọn yẹn máa ń níyẹn yìí báyìí aláàárẹ̀ náà wà nínú wọn ọlọ́run pàṣẹ àfẹ́ mùsùlùmí ẹsẹ̀ dáadáa àwọn ikọ̀ kan wà nílùú yìí tó máa ń jẹjẹ yàrá ṣe dáadáa ẹja sọ́kà ló ń ṣe dáadáa ọlọ́run pàṣẹ máa dúró tiwọn wọ́n máa ń pè wọ́n ní àwọn health welfare àwọn tó jẹ́ pé táwọn dúró lé lórí ni pé tábàrí pé ẹ̀fẹ́ suppression àbọ̀lá ìlera kan wọ́n wá rò pé ẹ̀ wá ẹ jẹ́ kó múwèé rẹ̀ wá tó bá ti jẹ́ pé ni àmọ́ àwọn ò ní kó fún operation tó ni àwọn sọ̀tì láì irú àwọn yẹn alẹ́ kó zaka fún wa irú àwọn zaka collector ibẹ̀ láti rí zaka sọ́dákọ̀ foundation táwọn afáwọn adálẹ̀ lẹ̀ àmọ́ àwọn òfò bẹ̀ rẹ́bà àwọn tó yẹ ká fún ààrẹ ẹ má dàgbà gbé o láàyè ń kí ló zaka tó ẹ mẹ́tàlẹ́ di ilà balàbí òkúrọ́ ilà mi dọ̀wọ́ la a gbọ́dọ̀ gbé zaka wa láti ìlú kaka mú lọ lómi àyàfi kọ́ni ṣẹ́ bá wà láǹdẹ̀ sáà ti gbà tán ni sábà yìí ti tán ni lórí àbá kan náà àwọn èèyàn máa bèrè pé lórí kí la yọ sàkà lórí títí nìsín bá a ṣe dàgbà tó yìí ọmọ ogójì ọdún ọmọ ọgọ́ta ọdún kò mọ táyọ sàkà lórí ẹ̀ nínú táyọ sàkà wọ́n máa ń pè ní àwọn nàkìdíyà àwọn nàkìdíyà àwọn nǹkan tó dàbí góòlù àti sílíbà ajẹ́ pé owó sàkà táyọ lónìí òṣùwọ̀n góòlù ni wọ́n fi wọ́n òṣùwọ̀n góòlù tí wọ́n yọ sàkà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní two thousand and twenty six torí ó máa ń lọ òkè ó máa ń lọ lẹ́yìn irú ogun tó ń gbà ní ìsìn ẹni kò ti dé gbogbo epo lọ owó sàkánù ọ̀sẹ̀ kí ni yóò ti ráìsì láàrin ọ̀sẹ̀ méjì ó ti ráìsì sókè that means góòlù tí wọ́n yọ sàkánù ẹ̀ tẹ́yẹ̀ bá dé góòlù nílé tó bá ilé wọ́ọ̀tì ọdún kan tó fi ṣòwò àkókò pamọ́ sílé yóò máa yọ tó bá ti wọ nǹkan bí eighty seven point forty eight gram eighty seven point forty eight gram tó góòlù yẹn bá ti wọ̀ bẹ̀ arínú àwọn obìnrin tí wọ́n ní góòlù tó wọ̀ tẹ̀ nínú ilé torí pé ó ti kọjá èlò arábìnrin kan wá bá anabi wa muhammed ọ̀kan náà sọ habiya anabi ní góòlù tó wà sọ́run anabi ní atu adina zakata ha Se wọ́n sì yọ zaka góòlù yìí báyìí bó ṣe pọ̀ tó yìí tẹ́ bá ráwọ̀ obìnrin yóò kó òkà sọ́wọ́ gbogbo òkà mẹ́ta tó wà lọ́wọ́ rẹ̀ góòlù tó lágbára ni kátó wá sọtọ́ ọ̀hún kátó sọ tẹ́tí kátó sọ tẹ́sí bẹ́ẹ̀ ni òrùn mi tìjára kí ló ń pè ní òrùn mi tìjára ẹni tí tamátò ẹni tó fi lé rẹ́ǹtì àwọn èèyàn ní estate tó dẹ́gbẹ́ owó tí wọ́n gbà lọ́dún owó yẹn náà wọ́n máa calculate rẹ̀ àwọn èèyàn máa bẹ̀rẹ̀ pé ǹjẹ́ òṣìṣẹ́ ìjọba lè yọ sàká òṣìṣẹ́ ìjọba ò lè yọ sàká torí pé kò tí ì máa dín ní wọ́t torí pé kó tó dé àwọn expenses tí ó ti wọlé kò lè máa bẹ̀tọ́ bá ní business kan tó ń ṣe àbọ̀ ní savings orí savings rẹ̀ ni ó ti máa yọ sàká lórí ẹ̀ àwọn èèyàn ní ilẹ̀ àwọn èèyàn ralẹ̀ pàmò wọn fẹ́ẹ́ fi ṣòwò ni àwọn èèyàn sì ra ohun tá a máa ń pè ní share tára nílé iṣẹ́ ṣíà a tába ti kakuléètì rẹ̀ lọ́dún tó bá ti lé wọ́ọ̀tì zàkáyọ̀yọ̀ nínú àwọn owó nìyẹn àtàwọn dúkìá tàbá ní ẹ jẹ́ gbogbo wa náà béèrè kó tó ní tọ́tọ́ bá wa. bákan náà àbájọ owó a máa ń yọ zàká nínú àwọn nǹkan ọ̀sìn wa àwọn èèyàn dáadáa ó fẹ́ kéré ní tí màlúù bá ti wọ nọ́mbà tá a yọ sàká lórí àyọ ẹja bí wọn kíra yọ ní màlúù ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé màlúù kan ni wọ́n yọ àbí màlúù méjì rárá o ó lè jẹ́ pé tá bá fẹ́ màlúù twenty five yóò kà lọ́wọ́ ewúrẹ́ ọlọ́dún méjì àbọ̀ ọlọ́dún mẹ́ta méjì yóò yọ kó nù ẹ̀ yẹ̀bi yóò lọ rà ayọ̀ lára màlúù ayọ̀ lára ràkúnmí bẹ́ẹ̀ lára ewúrẹ́ àbí àgbò àbágùntàn àwọn kan mẹ́ta náà máa yọ zaka ní ìlú kan sí nìyẹn ó tún wá dorí àwọn késo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀gbìn àwọn tí wọ́n ní big farm àwọn tí wọ́n ní oko tó tóbi ọ̀rọ̀ yẹn ní káwọn náà yọ zaka lórí ẹ̀ nígbà tí yẹn bá harvest àgbàdo lọ́dún kan tó bá yọ harvest àgbàdo lọ́dún kan kì í ṣe pé yóò fi ẹ̀ lọ́dún mi ò rárá níjọ́ tó bá harvest yẹn rẹ̀ ní òun hàn wà á tún zaka kàwé yọ ọmọ aṣọ òdì níjọ́ tẹ́ ẹ bá ti kéré òkò ìjọ́ wíìtì ó wà náà táwọn ti kiri táwọn yẹn zaka lórí ẹ̀ wọ́n yẹn zaka ṣu so eléyìí wà náà àwọn akatẹ́mi àti ìkọlọ̀ bójútó abu aláṣọ mọ̀kánà wa tàhálà kó tó kọ́mọ́sá àti lọ́sọ̀ alábàtí dára ní ọmọ àlọ́ sọ́lá fàlàfíà àti ọmọ tẹ́lẹ̀ àti dára ní ọmọ àlọ́ kó lè ṣe ìkọlẹ̀. alhamdulilayi rabbil alamin. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه àbí Allah subhanahu wa ta'ala kó tó kó masa ìrìn sí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní owó ẹni bá ní owó gbogbo owó tá a bá fi yọ zàká owó yẹn gbọdọ̀ ká ọdún ìyẹn ni pé láti Ramadan ọdún yìí Ramadan ti ń bọ̀ ta fi sọ̀rọ̀ zàká ní Ramadan torí pé àdùlábí yẹn tún bí wọ́n ọ̀bá àwọn ẹni rẹ àwọn olùjọ́sìn àwọn ẹrúsìn ọlọ́run òdodo wọ́n máa fi sàká wọn yíyọ sínú bo sínú rọ̀mọ̀lọ́ òun lẹ́rí náà táwọn ẹ̀ máa ń náà àwọn èèyàn yọ dáadáa bó ṣe yẹ kí wọ́n yọ táwọn olówó nàìjíríà bá yọ sàká bó ṣe yẹ kí wọ́n yọ àmọ́ wọn lè yọ ẹ wo gba kòró àwọn èèyàn kówó jáde torí kòró bẹ́ẹ̀ sígbà kòró yẹ ká jáde pàdétì táwọn èèyàn ṣe àwọn èèyàn fún gọ́ọ̀mẹ̀ntì so ajẹ́pẹ́ tá a bá lè ṣe yẹn táwọn yẹn bá lè rìlíìfù àwọn yẹn wà láyà á sìn lórílẹ̀-èdè zaka owó báyìí téèyàn bá ní owó tí owó yẹn ti ṣòwò tó fi ti Ramadan di Ramadan mi tówó yẹn bá ti lè wọ́ ti seventeen million point four hundred thousand seventeen million point four hundred thousand approximately eight hundred eighty million lówó tó ti zaka wọ̀ báyìí so àti gbọ́ báyìí nìsín àwọn èèyàn ní wò ní sọ torí mọ́tò tẹ́lẹ̀ ní gùn àbí mọ́tò mẹ́ta mẹ́rin tó kọ́lé àní wọ́n yọ nínú mọ́tò gùn o àmọ́ tẹ́lẹ̀ wọ́n bá lè mú ìyàn máa gun mọ́tò thirty million ó yẹ kẹ́mi tó wà ń sẹ́yìn sílẹ̀ torí tí mọ́tò thirty million bá yọ ẹ lọ bèrè tí wọ́n fi ṣe èèyàn mi gun mọ́tò thirty million abẹ́lẹ́pẹ́ ìwé ẹ̀rí bẹ́ẹ̀ ti wọ́ọ̀tì more than hundred million naira tàbí kó wọ́n ti one billion àwọn èèyàn wá nírú mọ́tò yẹn bí mẹ́fà mẹ́rin márùn mẹ́fà lọ́gbọ̀lé àmọ́ tí wọ́n yá yẹn lẹ́nu kí wọ́n máa ṣe láìsí inú ràmẹ́ lánàá àwọn fẹ́ẹ́ ṣe sọ́dákọ̀ èèyàn kan ní sọ́dákọ̀ tó ti yọ̀ ọ̀gá ó bẹ̀ ju sàká lọ ọ̀tọ̀ ni sọ́dákọ̀ lè ju sàká lọ èèyàn lè lọ sí eight hundred million ó ní lọ́dún sọ́dákọ̀ sọ́dákọ̀ nìyẹn sọ́dákọ̀ ò lóde wọn wọ́n lè bùnyàn nílé wọ́n lè bùnyàn nílé wọ́n lè wọ́n yàn ní hajj tó jẹ́ pé hajj ṣe tó tún wọ́n ti wọ́n náà eight million naira ìyẹn ò sí kẹ́kẹ́ sọ́dákọ̀ ni kì í ṣe sàká sọ́dá pẹ̀lú kì í ṣe zaka owó tó bá ti lè ṣiṣẹ́ láàrin ọdún kan tí gbèsè ò sí inú ẹ̀ tí ó sì dín ní eighteen million báyìí ní yóò bàtà lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ bẹ̀rẹ̀ pé kí láyọ̀ ní eighteen million ntí ò ní rárá ẹ̀ kẹ́yọ̀ two point five two point five percent ló bá tán tọ́ba náírà lórí lọ́wọ́ wa ẹ̀yin náà calculate rẹ̀ lè sọ fún wa tọ́ba tó fẹ́ mọ̀nà mi wọ́n ní divided by forty gbogbo ọfẹ́ yọ zakanu fifty million fifty million divided by forty tó bá fún ọ náà lọ́yọ̀ọ́dún wọláì kò tó wọ́n táwọn yẹn fi ń ba ọ́ọ̀lù fún ìnáwó kò tó wọ́n táwọn yẹn fi ń ṣàlejò àlè obìnrin kò tó wọ́n táwọn yẹn fi ń ṣe báàdè àwọn yẹn ń ṣe báàdè wọn ò yọ zàká báàdè wọn ò yọ zàká wọ́n fi mọ́tò ṣe báàdè fáwọn yẹn wọn ò yọ zàká lórí ẹ̀ sọ́mà adáná wà ní rẹ̀ mi sòtìlẹ yìí wà ní àwọn kata gbọ́dọ̀ mójútó ẹ jẹ́ ká padà kí ni àwọn àǹfààní fẹni bá tiẹ̀ àwọn olùmọ̀sọ fún wa wípé látara ìmọ̀ ayọ̀ zaka yóò máa túmọ̀ sí pé ó máa ń fọ ẹ̀mí yẹn mọ́ ẹ̀mí tó bá fẹ́ kó susu ẹ̀mí tó dọ̀tí tẹ́yà bá ti yọ zaka báyìí ẹ̀mí yóò kíra ara rẹ̀ ó balẹ̀ ìwọ náà ó sinmi blood pressure rẹ̀ ò ní ga torí pé o ti yọ ìwò tọba náírà ní kéèyàn sí kéèyàn yọ ẹlẹ́ẹ̀kejì ó máa ń yọ ahun kúrò lọ́kàn ni àwọn èèyàn tẹ́ bá fi bíléèdì àbọ̀bẹ̀ làwọn lọ́wọ́ kò ní sẹ́jẹ̀ torí pé wọ́n ya ahun sọtí yẹ wọn jà nílada abẹ wọn jọ mẹsì wọn làwọn gbogbo dúkìá tó la fún ọwọ́ wa lè kó sí sọdà tá a lè yà wọn báyìí tó lè mọ ọlẹ tá a lè fún yẹ ẹ̀gbọ́n tala subahana wa taasa la sọni anabi sọni lọ ani sọlá lafiya ó ní aliyadu ni wọléya xayiru mi na aliyadu sufula fada omi ma tẹlu ọwọ́ ti fún ni òkè ni ma wa ọwọ́ ti ma fún ni rẹ gbogbo ẹni tó bá fún yàn lọ́wọ́ lónìí lónìí sókè ẹni tí ó bá lónìí sálẹ̀ bákan náà máa ń fàlẹ̀ tí sàkà máa bí fún yàn ó máa ń jẹ́ àṣírí àti ìtọ́ka lórí ilé lágbájá olùgbàgbọ́ òdodo ni tẹ́ ẹ bá lẹ́ni tí máa ń yọ sàkà olùgbàgbọ́ òdodo tó tán yẹn ni. lásìkò amiru mùmíní abdulkumar bin abdulaziz tábà ń pè ní sakari sinimulafa àwọn ilé ànábìọ́lẹ̀ kan àwọn èèyàn yọ sàkà nígbà yẹn wọn ò rán àti ó gbà sàkà wọn wọ́n bá débi pé owó zaka nígbà tó pọ̀ tó pọ̀ tí ò rẹ́ni tí wọ́n gbà wọ́n wá lọ pé àwọn ọ̀dọ́ pé ìrẹ́ ti tó láti fẹ́yàwó ìrẹ́ ti tó láti fẹ́yàwó ó yẹ múnú owó zaka ẹgbẹ́ fi fẹ́yàwó fún wa ó yá bẹ́ẹ̀ kí sẹ́ta sí tó wà yìí abẹ́ kọ́ba aláàbò tó lọ sàyẹ̀ lọ́sọ wa eléyìí tó dájú bẹ́ẹ̀ mẹ́rin rí lọ wọ́ gbogbo pàtẹ́yìn ti lọ́ba adájọ́ ọmọ ìjọ́ sí sí tẹ́ bá wà àwọn wọ́n kọ́ àwọn wàhálà àárẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ yẹn tó gbẹ́kọ̀ mi yọ zaka ni ẹ gbọ́ táwọn ẹni sọ ni sallallahu alaihi wasallam ó ní bá nínú mi sọ̀dà kọ ẹ máa ṣe sàrà dáadáa fà á yìí gbàgbà alátakọ̀ à torí pé àdánwò ní bá ju sàrà bẹ́ẹ̀ táwọn yóò lè yọ zaka àárẹ̀ tí ń sàwọn yẹn ẹ ó ní stroke ni o ó ní gbá ni o ó láwo ni o ẹ jọ ṣe sàrà ẹ jọ ṣe dáadáa sáwọn yẹn káwọn yóò dunu káwọn yóò lọ lálàáfíà lórí lálàáfíà bẹ́ẹ̀ kò lè ṣe nígbà tó bá wà lọ lé bàbá olóògùn kan táwọn sọ pé ẹ ṣe sàrà kan tí ń ṣe kí ló wà mọ́ṣẹ́ kí ló múra ló wà lọ́wọ́ ni Allah subhanahu wa ta'ala ló ń lára wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt fayaqula rabbi lawla akhartani ila ajalin qarib fa asaddaqa wa akun minas salihin ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون ọba aláàbí ìrìnnà ìlà ná sàkà ná owó rẹ nígbà tó lálàáfíà tí wọn náà bù káàtà sówó ẹgbẹ á mo fẹ́ kọ́lé mi ha mo tún fẹ́ ra mọ́tò mi ha mo tún fẹ́ nílẹ̀ ní Àbújá táìmù yẹn ni kò lọ táìmù yẹn ni kò ná táìmù tó ṣe lórí yẹn nínú tí sàkámi ń bí fún wa láwùjọ wa òun ni pé a rí pé tàkíkù tàkáfù lè sì máa yìí sọtìyẹ ìyẹn ni societal relief societal relief ìyẹn ni pé àwùjọ wa yóò dá àwùjọ tá a mẹ́rin ra wa lọ́wọ́ ẹ lọ wo nílẹ̀ táwọn ẹ̀ ti ṣe dáadáa ẹ lọ wo tó fowó sàkáṣe tàkáfù lè sì máa yìí palliatives kárí yìí bá àwọn èèyàn kò dìgbà táwọn èèyàn máa ń ṣòṣèlú á olóṣèlú wọn lòún gbà ládá lọ́dọ̀ wọn ni kó gba gbogbo sẹ́wọ́n ládá tẹ́ ẹ bá ní olóṣèlú bá hàn kàn wọ́n fẹ́ gbà gbòdì tẹ́ ẹ bá lọ bá àmọ́ kò ní jẹ́rú àsìkò sí ibo ni wọ́n wà á àrísàká wọn bó tiẹ̀ jẹ́ gbowó wa ni owó tí wọ́n fọ́ lóṣèlú kan ní oṣù kan nígbà míì tó bá gbowó oṣù méjì ẹ̀ lọ́wọ́ tó lọ kọ́nsẹ́sì rẹ̀ kò ti wá lọ mọ́jọ́ mọ́ mi padà wálé ìyẹn sì yàtọ̀ àní kí ọ̀tòrí rẹ̀ kò sí tá a bá ti kí ọ̀tòrí rẹ̀ kò sí wò ní gbàgbà lọ́dọ̀ nínú ẹ̀ nínú àǹfààní tá a lè rí lára zaka ó máa jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa torí pé téèyàn bá sọ̀rọ̀ fún yín tí máa lọ ah aláàbà olójú ta fún yín àríkà nífẹ̀ẹ́ wàlúùmù wàlúhásàd alábì ìjábọ̀ ti bẹ́ẹ̀ nàásì ìbínú ìkéta ẹni kò ní dáa fún àwọn olórí ibú lọ kò sí tó fàkọ́tà táwọn bá yọ sàkà wọn kò ní sí tásìkè fúnra wa á ní sèké tá a la wa á ní wò pẹ́pẹ́ lọ́jà bọ́lẹ̀ rẹ torí pé ìgbà tó ti ń ṣẹ̀tọ̀ rẹ̀ fún wa kò ní ìdí kájà sọ pé ìtọ́lùn ṣe gan kì í ṣe pé ń wa owó wa tó wà lọ́wọ́ rẹ̀ ni owó wa tó wà lọ́wọ́ rẹ̀ táwọn yẹn bá máa pàdé tí bẹ́ẹ̀ ni zaka ni wọn ò bá yára wọn ní gbogbo ìgbà téèyàn máa ń sọ ayọ̀ zaka náà màláìka méjì òun ṣàdúrà èkó máa sọ pé Allahumma àti kúlà ló ń fi kí n kálàfà ọlọ́wọ́ gbogbo ẹni tí iná máa fún lára padà aláwọ̀ kẹjọ máa ní Allahumma rí ọlọ́wọ́ àti kúlà ló ń sì kí n tálàfà ẹni tó lóun ní yọ zaka jẹ́ pàrọ̀ ọmọ bọ́wọ́ rẹ̀ sẹ́kọ̀ọ́ nínú tá a tún lè ṣe kò sí tó bí olè láwùjọ when we want to cover all these criminal gbogbo wàhálà tó wà lẹ́yìn àìnáwó zakani ó ní ó dínkù àfọwọ́ zakako sí tá a lè fi ṣe àwọn èèyàn oníjàre wọn ò ní kó ní wọn ò ní máa wọn ò ní máa dáyà lọ́nà náà àmọ́ táwọn èèyàn ṣàkà wọn kílẹ̀ wọn tó ṣẹlẹ̀ mọ́ hara bẹ́ẹ̀ ti ní fákìrì wọ̀lùbàkọ́ àlà ìbàjẹ́ tó wà ń ta àìyọ zakani ẹ̀yin náà wẹ̀nu díẹ̀ káwọn yẹn sọ ìtọ́ ṣe níbẹ̀ rọmọdọ́n ẹlòmíì tọ́nà kádàrà tó gbà ní zaka sọ́dákọ̀ rọmọdọ́n níyà wàláyé olómi jẹ nǹkan ẹlòmíì fowó rà kẹkẹ ẹlòmíì fowó rà lẹ́sìn níbi tọ́nà sàánú àwọn yẹn dé ẹlòmíì fowó rà wà alihamdulilayi baarakala fi lajɛ ni a ɔlɔmɔsa fi barika si to de ase ko ɛda kpana so zakatul fitiri zakatul fitiri waajibɛtun ó sì ọlọ́ọ̀bà aláṣẹ ànábì ní fáradà lọ́rù zakatìlì fitiri ó sì zakatìlì fitiri ó sì lẹ́tọ̀ fún wa lẹ́kún lè mùsùlùmí fún gbogbo mùsùlùmí kan hónúrin tó dọ́mọdọ́ àbí ábùdín àbójẹ́rú báyálégin tó bàdàdà ó ń fa obìnrin àwùzàkà ó wà ní túnúmẹ̀tẹ̀ ó wà lọ́pẹ̀lú túnúmẹ̀tẹ̀ ní sọ̀yì tá a bá yọ zakatìlì fitiri náà lọ́sọ̀ zakatà sọ̀rọ̀ ẹ̀ kan ìyẹn ní jákàtà àmọ́ ẹ̀yọ eléyìí bá bẹ̀rẹ̀ ní ọdún kọ̀ọ̀la àbọ̀dún kọ̀ọ̀kan àtàwọn bẹ̀rẹ̀ ti yọ anabi adiso nọọma ó ní fama ní àdá à kọ́bùlà sọ́lá fàyè zẹ̀kẹ́ tó nà kú la torí gbogbo ẹni bá tètè yọ kótó kírun níjọ ọdún gẹ́gẹ́ ó ló ní zakatọ́ bá aládàtẹ́wọ́ bá wà mí ní àdá àdá rẹ̀ sọ́lá gbogbo ẹni bá lọ yọ zakayẹ lẹ́yìn irun fàyè sọ́lá kọ́tó mi nà sọ́lá kọ́ ó kẹsì sàrà ní kẹsì zakatì fitiri nínú wọn láti wá yọ gbogbo alámọ̀nà sọ́ọ̀ìn ní ntamiri sọ́ọ̀ìn ní ntamiri sọ́ọ̀ìn ó jẹ́ múdù mẹ́rin ẹ̀kọ́ ọwọ́ báyìí déndé ní gbèdé báyìí ẹ̀kọ́ ọwọ́ bíi déndé báyìí láti yọ ó tún gbọdọ̀ wá jẹ́ nínú adìlàbíyá ti kúndù mẹ́lẹ̀dì kó jẹ́ nínú oúnjẹ tó gbajúmọ̀ lásìkò yìí ó máa ń ṣe láàánú púpọ̀ àwọn làǹdà wà lálẹ́ fáwọn afá pé ẹ̀dá máa fowó yọ̀ zàká bó ni wọ́n ti sọ pé ká fowó yọ̀ zàká gbogbo àwọn àfáà tẹ́lẹ̀ ká fowó yọ zakati fitiri pátápátá tá a wí lè wọ́n yòó torí níta kẹ́mi sọ pé túnúnà tẹ́ lè mẹ̀sàkì kó jẹ oúnjẹ fúkìlì fáwọn aláìní túnúnà tẹ́ lè mẹ̀sàkì gbogbo ẹni tí o bá oúnjẹ tó lè fi yọ ẹni ó sẹ́ni owó sí ìdàgbò tó bá oúnjẹ kò sẹ́ni táàfù ní rẹ̀sì tí ò ní gbà kò sẹ́ni táàfù lẹ́wà tí ò ní gbà àmọ́ kí ní sàwọn èèyàn náà fi Subhanallah. Abi Allah subhanahu wa ta'ala masalah Yosua Allah mafir lana dhunuban wa israfana fi amrina wa tariqa kalamana farshuna fi qawmin kafirin qumu